وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله التسواد واللودان لقوا لتنسي تنترى بلوغ المرام في الحافظ بن حجر رحمه الله تعالى كما تسمى في بلوغ المرام من جمع أدلة الأحكام وحديث آه، تنقود يسنور وجاء أحاديث الأحكام وحديث تونسي كلام الأجو كما تسيقو عمدة الأحكام جو الحافظ عبد الغني المقدسي رحمه الله tán kó tíra Umdatul Ahkam jọ àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú àwọn òfin láti inú Sahihayn ṣùgbọ́n al-Hafiz Ibn Hajar àwọn kó àwọn àdéhìí tó ní í ṣe pẹ̀lú òfin jọ láti inú gbogbo tíra àdé àwọn pè ní Bulugh al-Maram yẹ́bẹ̀ ṣerú náà nípa al-Qur'an Ayatul àwọn àyà jẹ mọ́fin nítorí pé ẹni tí wọ́n mọ̀ nípa àdájọ́ tí wọ́n mọ̀ nípa òfin tó lè jẹ́ adájọ́ tó lè jẹ́ mufti tó lè jẹ́ gbogbo irú àwọn kan wọ̀nyí tí wọ́n mọ̀ nípa àwọn ẹ̀rí tó jẹ́ mọ́fì. because òun tẹ̀ nípa àwọn statement tí wọ́n mọ̀ pass ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀rí tó jẹ́ mọ́fì tó jẹ́ mọ́fì tó jẹ́ mọ́fì. so alhamdulillah madam ti separate rẹ̀ fún wa wàá lọ́pọ̀ mọ́ kéèyàn treat rẹ̀ fún mọ̀ dáadáa حديث لكن دين لغن عن عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دبغ الإهاب طهر أخرجه مسلم وعند الأربعة أيما إهاب دبغ فقد طهر wọn ní ẹgbàá wọ̀rọ̀ yìí wọn láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́run kọ́ yọ́nú sùn àti bàbá rẹ̀ bàbá rẹ̀ ọjọ́ àbúrò bàbá anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì ń bẹ nínú àwọn èèyàn ta oró tó sì kún ọgbà anabi gbọ́ nínú àwọn tó jẹ́ ọmọ bàbá rẹ̀. náà tíntín ọgbà ànábì gbọ́tọ̀ gba islam ní abbas wa tọ́jẹ́ bàbá abdullahi ibn abbas ọlọ́run pé wọ́n ní sáà méjèèjì báyẹn gan àwọn náà tètè gba islam ọdún tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gba mẹ́kà ọdún kẹjọ nínú hijra fún ọdún méjì tánàbí òkú ni wọ́n gba islam subhanallah. ọlọ́run kò yọnu sáà méjèèjì kọ́lá kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba ìjọba ọlọ́run ọba kò mọ̀ ọba ó sọ yìí pé. إذا دبغ الإهاب طهر. Tí wọ́n ti àwọ̀ ti di ntọ́ mọ́ o wọ́n bá ti lè sáàyàn rẹ̀ ó ti di ntọ́ mọ́ wọ́n tí wọ́n fi sisi tó fi gbẹ ó ti di ntọ́ mọ́ pé ó ti di ntọ́ tá a lè fi kírun a lè dúró lórí rẹ̀ kírun ó ti di nǹkan mọ́tà lè rọmi sínú rẹ̀ tí ó yà gẹ́gẹ́ bí àgbè tá à ń kó mi pamọ́ sí nínú. wọ́n nínú rìwáyà mi indal arba'a ànímọ́ muslim ló gbé taláwọ̀ kọ́ yẹn jáde pé idha dubigha al-ihabu faqattahu. ti lè sáyàn awọ ó ti má. ẹ wá wí tí wá lọ́dọ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud An-Nasa'i Ibn Majah At-Tirmidhi rahimahumullah. ètò wá wọn ni pé ayyuma ihabin dubagha at-tahur awọ yòówù wọn fi lè sáyàn ó ti di ń tọ́mọ. awọ yòówù máa fi lè sáyà ó ti di ń tọ́mọ. alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ ògbòòrò lágbọ́n abìkan báyà kejì òun fẹ́ ògbòòrò lágbọ́n abòmíì. alákọ̀ọ́kọ́ ìdádóbìrà ibi tó ń fẹ̀ sínú. ẹlẹ́ẹ̀kejì ayọ́mà ìhábìn ibi tó ń fẹ̀ sínú. alákọ̀ọ́kọ́ sọ pé ìgbàkígbà ẹ má ti lè sáyàn awọ àwọ̀dìntọ́mọ́. gbàkí ìgbà tí wọn fi lè awọ awọ di ntọ mọ́ ìyẹn ní kékeré ṣe kíá tí wọ́n yọ lára ẹran ó lè jẹ́ kíá tí wọ́n yọ lára ẹran ó lè pẹ́ sígbà yẹn ó ti di ṣùgbọ́n lẹ́ẹ̀kejì yẹn èyí ó máa ìhà awọ yóò wù òun ní títí alákọ̀ọ́kọ́ òun gbogbo awọ alákọ̀ọ́kọ́ gbogbo àkókò. عموم الأول في الوقت أما العموم الثاني في الإهاب àkọ́kọ́ fi ọkari gbogbo àkókò àní pé torí pọ̀sán lọ sáyán rẹ̀ àti ní fi kírun àní pé torí òrùtọ́ bọ́ sí àti nílò láti máa rọmi sínú ẹ̀ gbogbo àkókò. ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì ó ní ayuma ìhẹ́bìn dóbẹ̀ gbogbo àwọ̀ yòówù tọ́ba ti sáyẹn ọ̀pọ̀ ọ̀hún ti di ntọ́mọ gbogbo àwọ̀ yòówù túmọ̀ sí pé ẹranko tá a pa ni àbẹ́ ẹranko tó kú fúnra rẹ̀ gbogbo àwọ̀ yòówù tó túmọ̀ sí pé àwọ̀ ewúrẹ́ ni àbágùtàn àbáwọ̀ ẹlẹ́dẹ̀ tó túmọ̀ sí ayò máa ìhẹ́bìn àwọ̀ yòówù àwọ̀ ajá ni àbáwọ̀ agílíntì túmọ̀ sí àmọ́ àmọ́ eléyìí ilé ìtumọ̀ sí pé tí wọ́n sọ pé rìwáyà kan wá ń bì kan rìwáyà tún wá ń bomi èèyàn kan ní fi pàlàbà rẹ̀ pé it must be all the same thing the same thing wow rìwáyà wá ń bì ó tún wá ń bì automatically wọ́n yàtọ̀ síra wọn bì kan àwa ń fẹ́ kódà kó ṣe kára kan wọ́n fi yàtọ̀ síra wọn òfin ọ̀jáde yàtọ̀ sí ètí òní ara fi hàn torí gbogbo ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ ẹni tí kì í sọ̀rọ̀ fẹ́ nù ni lọ́n àfi ránṣẹ́ sí mi wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. àdìsí yìí báyìí sábàbí kan ló mú wa o sábàbí kan ló mú wa sábàbí yẹn wọn náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn kọjá gbára ewúrẹ́ kan tó ti kú kọjá gbára àgùntàn kan tó ti kú òkú àgùntàn kan tó ti kú tó wà ńlẹ̀ẹ́lẹ̀ẹ́. kó àgùntàn yẹn wọ́n ti ìyá ńlá wa Maimuna ìyá wa Muhammad sallallahu alayhi wa sallam èyí sì máa Maimuna ọmọ àyà ìyá Abdullahi ibn Abbas radiyallahu anhuma ẹ̀rọ kí ibn Abbas náà lọ́ọ́ bá àdìsí wá fún wa ẹni tó jẹ́ sísítà junior sísítà fún ìyá tiẹ̀. ló ní ewúrẹ́ yìí òun sì jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam. ànábì sallallahu alaihi wasallam wọ́n kọjá gba ara àgùntàn tó kú yẹn Maimuna ló sì ní. ọ̀ọ́lù ànábì sallallahu alaihi wasallam wá sọ pé alastamta'tum bi ihabiha kí ló dé tẹ̀ ní ṣàǹfààní lára àwọ̀ rẹ̀ agbọ́kú ti kú pẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọbọ bó ti kú kó sùn tẹ́fẹ̀ rẹ̀ sí máa ṣùgbọ́n àwọ̀ rẹ̀ wá ń kọ́ ló dẹ̀ ní fi ṣàǹfààní. فإن دباغ فإن دباغ الأديم طهور torí tá a bá ti sáyàn awọ fífọ̀ máa ní ní mímọ́ tí ó lè ṣe é lò fún nǹkan mi. kí ló dé tẹ̀ ní sàǹfààní ẹ̀jẹ̀ gbádùn àwọ̀ torí gbogbo awọ tá a bá ti sá yẹn ń kọ́ ìgbà tá a fọmọ ní fífọ̀ ọmọ tó sílò fún vitamin. sábàbí tó mu àná ṣùgbọ́n àti fìyẹn wò pé ìdádúgbò ìhábò fọ̀tọ̀hù tá a bá ti lè sá yẹn awọ awọ ti mọ́ ẹ̀yìn gbọ́ àti fìyẹn yé àbẹ́ ẹ̀gbọ́ yé láì mọ sábàbí rẹ̀ gbọ́ yìí mọ̀nà agbọ́ yìí àníìdì láti mọ sábàbí rẹ̀ pé gbogbo awọ yìí tí wọ́n ti lè sáyẹn ó ti mọ́ àníìdì láti mọ sábàbí rẹ̀ tí àdéhìí bá rí báyìí wọ́n máa ń sọ pé fal-ibratu fihi bi'umumi al-lafzi la bi khususi as-sabab ní àmàtà rẹ̀ ni bí gbólóhùn rẹ̀ ti ṣe fẹ̀ tó gbòòrò èsì sábàbí rẹ̀ láti límítẹ̀ àgbọ̀dọ̀ límítẹ̀ sí sábàbí tó mu wá and tábà fẹ́ límítì irú àdéhìí sí sábàbí tó mu wá ìwọ́n wà límítẹ̀d sí ara wa àgùntàn nìkan ike ayyuma ihabin dubigha faqad tahur pé gbogbo awọ yòówù nínú awọ àgùntàn tábà ti lè rẹ̀ ó ti mọ́ ṣùgbọ́n al-ibratu huna bi'umumi lafzi la bi khususi sabab láti làákàyèsí ní kékeré ní gbólóhùn rẹ̀ bó ṣe fẹ̀ pé gbogbo ọwọ́ yóò sọ́mà ti sáyẹn ó ti di nọ́mọ́ àbí òye wa nítorí pé agbọ́ ọ̀rọ̀ yẹn yé láì má sábàbí rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá wá tá àgbọ́ yé láì má sábàbí rẹ̀ wọ́n máa ń sọ ń bẹ̀rẹ̀ pé al-ibratu bi khususi sababi la bi umumi lafz eléyìí ò sì rí bẹ́ẹ̀ bì. ọ̀ eléyìí ẹ̀jẹ̀ báyẹn. al-imam al-bukhari rahimahullah àwọn bí àdìsí kan jáde láti ọ̀dọ̀ sẹ́wọ́n. àwọn sọ ike máa pé ma tatlanā shātun. agutan nínú àwọn agutan wa kù ọ̀dà bàgànà mẹsàáhà ọ̀dà sáyà wọ̀ rẹ̀ àgùntàn tó kú fún wa ti sáyà wọ̀ rẹ̀. ثم ما زلنا ننتبذ فيه حتى صار شنا خير ààyè rẹ̀ dẹ̀ dínú sínú rẹ̀ títí tó fi dàgbà tó fi gbó tó fi yá. yẹn ké kẹta mi sínú awọ tẹ sọ kẹgbẹ yẹn. so kí wàá máa rọ dẹ̀bínú sínú dẹ̀bínú yẹn láti yòrò kẹ́ mọ́ wàá mú mi rẹ̀. iná yẹn ni wọ́n ń pè ní nàbíl nàbílù haram ni lópin ìgbà tó bá jẹ́ pé ó mú yàn hún ríra a sì mọ̀ pé má askara iruhu faqalilu haram á mú níbi kan kó tó mú ni hún ríra a jẹ́ pé bíntín rẹ̀ náà ń kọ́ haram ilé jẹ́ ojúṣe jẹ́ mẹ́rin. nàǹtẹ́bíbù fíìhì wọ́n da dẹ̀bí inú bẹ́ẹ̀ wọ́n rẹ̀ wọ́n sì máa mú àwọn òsì yéé lò títí tó fi gbó eléyìí túmọ̀ sí pé ẹranko tó kú tá a bá lè yí awọ rẹ̀ káyan rẹ̀ ká máa lò kò sí tó burú mbẹ̀ ẹran ló ní jẹ ṣùgbọ́n lè ṣàǹfààní lára awọ rẹ̀ jẹ́ tó bá jẹ́ pé awọ ẹranko tó kú fúnra rẹ̀ yẹn ẹ lè lò máa rọ mí bẹ̀ máa mú mi yẹn títí máa fi ṣe bàtà tó burú títí máa fi ṣe bẹ́ẹ̀tì tó burú títí máa fi ṣe àwọn kékeré tẹ̀ ń lò tó burú ọ̀pọ̀ ọmọ tẹ̀ mọ́ kó nǹkan sí tọ́pọ̀ tó burú kò sí tó burú so èyí jẹ́ ntí ṣọ́ọ̀dà um, sọ. kéèsì tí ó wà wájú wa yìí ẹ̀rí ni lórí sísá àwọ̀ a máa sọ àwọ̀ di ntọ́ máa. kódà kó ṣe pé awọ ti ẹran ni ẹran awọ oníjẹ́ ti ẹran òun náà ni kullu hayawani mata ẹran kò kú fúnra rẹ̀ títí pẹ́ nìkan ló dúnbù rẹ̀ ilé yẹn òkú ẹran ẹ̀ tún sàǹfààní lára awọ eléyìí kárí gbogbo ẹranko gẹ́gẹ́ bí àdìsí ti àti ọ̀kárí gbogbo awọ ẹranko àti pé sísan awọ a máa sọ inú àti òde awọ yẹn di ntọ́mọ́ kí ságbọn kan yàtọ̀ ságbọn kan inú àti òde rẹ̀ ọmọ oríṣiríṣi ọ̀rọ̀ ló wá àwọn nípa pé ṣé awọ ẹranko títa yan rẹ̀ yóò sọ di nǹkan mọ́ àbí ò ní sọ di nǹkan mọ́ bí sísá yan yẹn ó ní pẹ̀lú awọ ẹranko kan yàtọ̀ sẹ́ranko míì lórí bíi méje làwọn olùmọ̀sọ nípa rẹ̀ àkọ́kọ́ ní awọ ẹranko. a máa sọ àwọ̀dìntọ́ mọ́ ní inú àti òde. nǹkan kan yọ yọ ni àdéhùn tọ́ka sí eléyìí jẹ́ àkọ́kọ́. wọ́n gbọ́ aláti ọ̀dọ̀ pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nínú Abdullahi bin Mas'ud radiyallahu anhuma. ọ̀rọ̀ oríṣi kejì gbogbo bí káwọ mẹ́rin láti sáyìn awọ tó ilé yẹn ò lè sọ awọ di ntọ́mọ o lè sọ awọ di awọ òkú ẹran kò lè di ntọ́mọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ ike náà tó bá ti sáyìn rẹ̀ yóò di ntọ́mọ ní inú àti òde rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó rárá kò lè jẹ ntọ́mọ bí ìmọ̀ tó bá ti já wọ òkú ọkàn nínú àwọn sábẹ́ àwọn sọ bẹ́ẹ̀. ẹ̀rí tí wọ́n onáà ní hadithi tí wọ́n látọ̀dọ̀ alimami shafi'i allah ta'ala ní ti imaamu ahmed gbé jáde nínú tí wọ́n tírà al-musnad tí imaamu bukhari sì gbé jáde nínú tírà àwọn at-tarikh tarikh al-kabir nínú tírà ti wọ́n àti bukhari kọ́nù ó ní sahi ó tún ní at-tarikh al-kabir ó ní at-tarikh ní wọ́n ti pè é juzu ọ̀fọ̀lì ẹ̀dẹ́ yìí wọ́n tún ní al-adabul mufrad ń ṣíra rẹ̀ pẹ̀tẹ́ lọ al-imam al-bukhari eléyìí wọ́n gbé jáde nínú tàríìkì wọn tí wọ́n ti pè ní sahih bukhari ní bukhari gbàdí sẹ́ra ní sọ pé rọ́ọ̀lù bukhari rọ́ọ̀lù bukhari bó ọ̀sọ̀ rọ́ọ̀lù bukhari yóò fi tàríìkì nínú tárìkì ló ti gbé wa tó bá jẹ́ pé nínú ìwé ìtàn ló ti gbé wa pé ìwò lọ́wọ́ wà bẹ́ẹ̀ gbogbo nǹkan sọ̀hí ń bẹ̀ yẹn kò sí sọ̀hí lè wà bẹ́ẹ̀ sọ̀hí lè wà bẹ́ẹ̀ hasan lè wà bẹ́ẹ̀ Bukhari lè sọ nítorí pé wọ́n fẹ́ fi sẹ́gbẹ́ lágbájá gbogbo àdìsí tí máa ń gbà wá sọ̀hí fún ni nínú àdìsí tó sì gbà wá náà nì lágbájá àwọn àdìsí tí máa ń gbà wá àwọn míì wúlò wọn nítumọ̀ àwọn sì fẹsẹ̀ rinlẹ̀ àwọn míì ò nítumọ̀ èyí nínú àwọn ètò kà máa mú wa mustashhid láti tẹ̀rí ọ̀rọ̀ ni kì í ṣe pé máa mú wá nítorí pé àdìsí lọ sọ síbẹ̀ káàdì biography àwọn èèyàn lọ́wọ́ nínú kíni àtàrí ẹ̀kọ́ lùtẹ̀bí àti tàrí sọ̀rí ẹ̀ yóò máa sọ nípa àwọn oníkálukú lágbájá lágbájá ló bí ọmọ lágbájá àwọn olùkọ́ rẹ̀ ní àwọn tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tiẹ̀ náà ni so ó sì gba àwọn àdìsí púpọ̀ wá lóòótọ́ ni òkúrọ́ ni so ó jẹ́ kitabul jarh wa ta'dil so tí máa ń ṣàlàyé pé nínú àwọn àdìsí tó gbà wá àpèjúwe bóyá ní tí wọ́n ń wá náà nù tó fi lọ wá biography rẹ̀ wípé náà àti ìsìtọ́ gbà wá ni wọ́n mọ̀ pé yes eléyẹn gan lẹni tó ń wá ilẹ̀ lómi. so wọ́n sọ pé alimami Bukhari jáde nínú síra rẹ̀ bákan náà àwọn àbọ̀ ní sunna mẹ́rẹ̀ẹ̀rin tún gbé jáde Abu Dawud An-Nasa'i At-Tirmidhi Ibn Majah àti Daraqutni àwọn náà gbé àdéhìí yẹn jáde èyí táwọn ẹni tí wọ́n sọ yìí pé sísáyàn awo òkú ẹran kò ní nǹkan kan ṣe fún ẹ̀rí tí wọ́n nu <clears throat> àwọn tó pa wá nìyẹn. Daraqutni nínú tírà rẹ̀ as-Sunan Al-Bayhaqi nínú tírà rẹ̀ as-Sunan al-Kubra Ibn Hibban nínú tírà rẹ̀ Sahih wọ́n gba ọlá ti ọ̀dọ̀ Abdullah ibn Aqim ibn Akim ibn Akim kìí ṣe Hakim Akim Akim ẹsẹ abdulhakim torí àá eléyìí أتت عبد الله أما حكيم قال أتانا كتاب رسول الله صلى الله عليه وسلم قبل موته ìwé tánàbì kọ tẹ̀ wá lọ́wọ́ ìwé tánàbì kọ tó kú tẹ̀ wá lọ́wọ́ kí ni bẹ́ẹ̀ nù ìwé náà ألا تنتفعوا من الميتة بإهاب ولا عصب ẹ gbọ́dọ̀ ṣàǹfààní kan o láàrò òpẹ ẹran yálà awọ rẹ̀ lẹfẹ lò ní o àbí iṣan rẹ̀ tó bá ti kú ti kùnù ẹ mú nǹkan lò lára rẹ̀ mọ́ ẹni kó nǹkú pẹ̀lẹ́ lọ sọnù. ẹ̀yìn Abdullahi ibn Akim ló ti fi sọ. So. láyé pé àdìsí jala kọ̀ọ̀kọ́ ní Abbas radiyallahu anhuma tó ní ayyuma ihabin dubba ọ̀pọ̀ gbogbo awọ tó máa ti sáyẹn ó ti di ó dájú pé pẹ̀lú ọ̀rọ̀ tó wá nínú ọ̀rọ̀ Abdullahi ibn Aki ó ní ìwé ànábì sallallahu alaihi annasikhu walmansukh. èyí tó pẹ́ ó ti pa èyí tó síwájú rẹ̀. wọ́n ní kó tó kú àti pé ìlọ́pẹ́ àtiwájú rẹ̀ nù pé tẹ́lẹ̀ wọ́n gbà kí wàá lè lo awọ òkú ẹran ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ ọ̀pá òfin yẹn rí. <clears throat> eléyìí jẹ́ kó sáà ti sẹ̀rí nínú riwaya àti imaamu shafi'i àti imaamu ahmed àti abi dawud àwọn tó sọ wọn ni qabla mawtihi bi shahr okùn kánà bí okùn lọkọwé ṣe máa pé khalas kí ló tún kù mọ́ so sọ báyìí nínú riwaya mi shahrayn bi shahrin aw shahrayn kóso kàbóso méjì ni qala at-Tirmidhi al-imam at wọn ni hasan àti sọdáni.

nínú èsì tí àwọn olùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ sọ fẹ́ẹ̀rì tiwọn ni pé ayọ̀mọ̀ ìhábìn lọ́fọ̀kọ́tọ́ gbogbo awọ tó máa ti sáyà ó ti di ń tọ́mọ gbogbo sáré òkú ẹran tó bá yọ awọ rẹ̀ ní èsì tiwọn wọ́n ní àdéhìsì yìí tẹ́ǹfì ń sẹ̀rí aláàtẹ̀ǹtẹ̀fì ọ̀hún mí ẹ gbọ́dọ̀ sàǹfààní ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sàǹfààní nǹkan kan lára òkú ẹran fẹ́yà wọ rẹ̀ àbí iṣan rẹ̀. wọ́n ní hadith yẹn hadith mọ́tọ́rì hadith kan ni tó ṣe kó lójú kan náà àkọkàn rẹ̀ kọlù kan. kò dúró lójú kan náà apá kan rẹ̀ kọlù kan. ìsanadé nípa ọ̀nà ọgbà wa. nígbà kan. gbawa gbéwé ànábì sallallahu alaihi ní tànábì kọ ìgbà míì tún gbà wá ìgbà àwọn lati ìní wọ́n gbà wá láti àwọn láti àwọn ni wọ́n wí àwọn gbà wá sí ẹni kọ kọ. ìmọ̀ pé tí wọ́n so gbogbo àwọn nǹkan tí èèyàn kà kún ní wọn fún ok sànàbì ni wọn kàwé rẹ̀ ni àbí wọn lọ́dọ̀ ẹ̀ ń tọ́ka ìgbà wa pé wọn ànábì wọn kà wọn gbọ́ lọ́dọ̀ ẹ̀ ń tọ́ka sẹ́ni tọ́ka àwọn ò lè ṣàṣìṣe ẹ̀yin rí ẹ sọ pé ààrẹ tó lẹ sí wa mọ̀ a gbọ́ lọ́dọ̀ ẹ̀ lórí tani ṣé màláìkà wa lò àbí òye tó wọ́n ní ìgbà kan wọ́n ní àwé ànábì ìgbà kan tá a gbọ́ lọ́dọ̀ àwọn àwọn màṣáyè àwọn olùmọ̀kan ní johanna táwọn gbọ́ lọ́dọ̀ ẹni tọ́ka tá làwọn màṣáyè yẹn àmọ́ wọn ẹ̀ dà kọ́ wọn torí pé mashayikh ẹ̀ ulama ẹ̀ fuqaha gbogbo òwúlò nínú ilmul hadith ẹ̀ dà kọ́ rẹ̀ káàmọ̀ torí kọ́ mẹ́jẹ pa àwọn ọ̀daràn kan lẹ́ ń gbé pamọ́ àwọn òpùrọ̀ kan lẹ́ ń gbé pamọ́ ó sì pété máa ti hàn nù hadith hadith yẹn wọ́n wáyé. àbí òye yín torí ẹ̀ nínú ìmọ̀ hadith sọ pé haddathani shaykhul ulama olùkọ́ àwọn olùkọ́ olùkọ́ àwọn olùkọ́ olùkọ́ rẹ̀ náà so tó bá ti dákọ rẹ̀ tó bá bàbá rẹ̀ àti ilé òtítì à olóòótọ́ ni. a àbókùrọ̀ ìlọgbà àdìsí lọ́dọ̀ rẹ̀ àjẹpá àdìsí yẹn ń kọ́ ànílò. ẹni màṣáyẹ̀kì jọ̀háínà látàní jọ̀háínà lónìí àwọn olùmọ̀pọ̀ ń jọ̀háínà á nínú wọn. ẹ̀tún aláwọn náà tún gbọ́ lọ́dọ̀ ẹni tọ́ka àlá. alẹ́ tó gbọ́ àmọ́ alẹ́ ni tọ́ka àmọ́ àwọn kò mọ̀ jòhó lónà wọ́n ti wọnú sanad mashayikhu majhuluna sami'u mimman qara'a wa man alladhi qara'a majhulun kadhalik sori de lebo la afẹ firo ilé ẹsẹ rí wọn ni mutarif àkùrà wọn kọlura wọn. tó torí wọn ní tábà tún wo tó kó nínú ọ̀rọ̀ tó mú wa gan òun náà tún kọlura wọn wọ́n ní bòmí wọ́n ní apá ìwé ànábì sallallahu alaihi wasallam kánábì ò tó kú wọ́n sọ̀gbà tó kù tí ò fi kú sígbà tó kọ̀wé o eléyàn jẹ́ mutlaq pé láti kéye ẹbí àkàlà kọ̀kọ́ àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ní ìwé ànábì sallallahu alaihi wasallam tí wàá báwọn kánábì ò tó kú ìwáyà mi ni ó ń kó sùkà tí ó kù ìwáyà mi ni oṣù kan ni àbí oṣù méjì rọp ẹmú kan bẹ yẹn ní kíṣẹ́ ńlá làwọn àfa àdéhùn ti ṣe yẹn kí gbogbo àdéhùn ti tá nǹkan náà sọ pé ànábì sọ wọ́n ti ti yẹ gbogbo ẹ̀ òfinifini kò sírò àwọn àléébù yìí mẹ́ wọn láwọn eléyìí tún takora wọn ìwò la fẹ́ mú bẹ́ẹ̀ wọ́n tún níbi kan wọ́n ní òkú ah, fọ́ọ̀tì sànàbí òkú ni ibì kan ló kújọ́ mẹ́ta tí ó fi kú òwe la fẹ́ mú wọn ní ọ̀tá ah, ẹ tún fi gbogbo eléyàn lẹ innahu mu'allum irsal wọn tún láàlẹ ibùmí bẹ́ẹ̀ torí pé mursal ni al-mursalu huwa ma rafa'ahu man duna as-sahabi ila an-nabi sallallahu alayhi wa sallam lẹni tí yìí ṣe sàábí tó kí sàábìrì tó gbé tó lánàbì sọ báyìí wò sí ránàbì rí bó sì ránàbì ṣe wá sáńsọ fún ẹ tó bá ké sàbẹ lọ sọ fún mẹ́kì ṣkàn ṣùgbọ́n ṣíṣe pẹ́pẹ́ nìkan náà méjì rẹ̀ lọ sọ fún tó ń sì jókòó rọ̀ kò fẹ́ káàkiri òun pé àdéhùn yẹn lágbára báwa lánàbì sọ báyìí àwọn wọn ní mọ́rúsàlù tún ni. ṣé n táwọn olùmọ̀sí sọ onírìn mọ́rúsàlù ń kọ́ àìfù ni ṣẹ́ńfún min asunafi abdab min al-ahadith. Abdullahi ọmọ akeem asan yẹn ọgbọlẹnu anabi wa muhammed sallallahu alaihi wa sallam òun èsì sábẹ ọlọ anabi kọwé ṣé ìwọ ń bẹ ń bẹ wò sí mi anabi kọwé tó bá ṣe pé àtàkì ló lànàbì kọwé yẹs ojú ayé rẹ wọn kọ màtàbí kan lànàbì kọwé ń jò bó lẹsẹ lẹ́yìn náà wọn á lọ lẹńkọpà wọn tún láti ti yẹn sanadu rẹ tún jámbó míì láti sàbẹ̀ ni wọ́n gbé ṣubú pé nkùtà wọ́n kí sàbẹ̀ wọ́n yọ kú wọ́n sọ pé kí ni mursal. wọ́n kàn máa lo èdè lásán gbogbo ẹ̀ ló ní tùmọ̀ tí wọ́n máa yẹ pé sàbẹ̀ ni wọ́n dákọ̀ wọ́n sọ pé hadithun mursal tí wọ́n kí tábìrì ni wọ́n dákọ̀ wọ́n sọ pé hadithun munqati' ẹni tó kéré sí tábìrì hadithun munqati' sanaduhu munqati' wọn nítorí pé abdulrahman ibn abi layla onú òun gbọ́ lọ́dọ̀ ibn ibn akim ẹnìkan tó láàrin àwọn méjèèjì òun náà gbé ṣubú walidhalika ilé ìlú fati imaamu ahmed fi fi ọ̀rọ̀ yẹn lẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ kó lágbára láti wú àdéhìí tó jẹ́ dìmín dìmín ayyuma ihabin dubigha ọ̀tọ̀hùr gbogbo awọ tí a bá ti lè sáyẹn kọ́ ti di nǹkan bá jẹ́ tó kú ẹran. àwọn èsì míì wọ́n tún sọ. nítorí di eléyìí. ṣé gbogbo òkú ẹran tá a bá wá yọ awọ rẹ̀ la lè máa lò agbóku màálù agbóku ràkúnmí òkú àgùtàn òkú ewúrẹ́ sẹ́yìn máa jájá a ní ṣe gbogbo ẹranko ní agbóku màálù àbẹ́ẹ̀kọ́ agbọ́tù ràkúnmí agbọ́tù àgùtàn àgbọ̀tẹ̀ wúrẹ́ ńlọ ẹ̀ má já wa mẹ́ o. àbọ̀ kárí ńgbà tó bá ní àbí àbí ọ kárí àwọ̀ ẹlẹ́dẹ̀ àwọ̀ ajá àwọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ àwọ̀ ẹkùn àwọ̀ kìnìún àwọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ àwọ̀ ejò. awọ kọlọkọlọ ǹjọ́ wa awọ ọbọọ, ǹjọ́ wa gbogbo wọn. àwọn olùmọ̀sọ yìí pé yóò fọ awọ ẹran tó jẹ awọ òkú ẹran tá a máa jẹ àkú tó yẹ kó rẹ̀ yóò fọ táwo àwọn àwọn awotawi yẹn màálù ràkúnmí àgùntàn nǹkan yẹn ọmọ. yàtọ̀ sí ìtọ́lọ̀ ọba ò lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ. yàtọ̀ sí ìṣe lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ làwọn kan sọ náà olùmọ̀. yàtọ̀ sáwọ ẹlẹ́dẹ̀ yàtọ̀ sáwọ ajá yàtọ̀ sáwọ gbogbo ẹ̀. ilé ìjọ oríṣi kẹta. oríṣi kẹrin wọ́n sọ pé gbogbo ọwọ́ wọ́n sábà wọ ayọ̀mọ̀ ìhàbì gbogbo awọ yòówù kò yẹ ẹlẹ́dẹ̀ẹ́lẹ̀ kò yẹ ajá lẹ̀ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nígbà tí ìsìn yẹn kárí tánàbí bá fẹ́ yọ ajá tó fẹ́ yọ ẹlẹ́dẹ̀ kò bá sọ. rẹ̀ based on that hadith a rí i pé gbogbo awọ ló kárí ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́mọ̀ wò pé a ah, ti báwọn ẹ̀rí mi wà tó ní ká má ẹlẹ́dẹ̀ àwọn àmọ́ àlọ́ awọ ẹlẹ́dẹ̀ tó máa ń kíkà rẹ ẹjọ́ awọ wo ni ẹ ó ti ẹ̀dá pọ̀ pé àtẹlẹ́dẹ̀ ni àwọn ẹlẹ́dẹ̀ bá wọ̀ àwọn míì tí máa ń kọ́ awọ ẹlẹ́dẹ̀ lọ wọ̀ kò fi wá wá mọ́sálásí tó ọbọ̀ síta wọ́n lè kílẹ̀ ààrẹ kó lẹ̀ wọ́n á jẹ́ kó wọn lè máa mú ṣe ń fi awọ ẹlẹ́dẹ̀ ṣe bàtà àwọn kan sì sọ pé lá yòókọ hero jẹmíẹ táyà máa sọ gbogbo awọ di ntọ́mọ́ ìlẹ̀kẹ̀nzìr àyàfẹ́ ẹlẹ́dẹ̀ nìkan àwọ̀ ẹlẹ́dẹ̀ wílé ọ̀rọ̀ tó ń sọ láǹfààní pípọ̀ ìsẹ́rì pẹ̀lẹ́ kan wà tó ń ṣe ní nàìjíríà yìí náà àwọn haúsá tí wọ́n máa fi dẹkórétì yàrá tó àwọ̀ gbogbo ẹ̀ wọ́n pa ọmọ ewúrẹ́ wọ́n pa ọmọ kẹ́ ọ wá tẹ rẹ̀ ẹnìkan ni la ilaha illallah náà máa pe la ilaha illallah sora ni à kí ló dé kí ló ń ta ọgbà la ilaha illallah la ilaha illallah ìtú tẹ́lẹ̀ ló ń yà mí lẹ́nu pé kí wọ́n tẹ́lẹ̀ awo ejo ni na because ọlọ́run kájẹ awọ kájẹ jù so awọ rẹ̀ ò lè tọ́ mọ́ àbí ọkè ṣèǹtẹ̀sì láìlẹ̀ ayọ̀mà ìhàbìn tóbẹ́rọ́ lọ́kọ̀tọ̀hùn ṣẹlẹ̀ ànábì sọ́lá ṣọlá sọ pé gbogbo awọ tí wọ́n ti lè sáyẹn ńkọ́ ti di ntọ́mọ. wọ́n bọ̀ fi ṣe wọ́n ti pè ní flag of Nigeria àbí map of Nigeria awọ́rú rẹ̀ lọ́wọ́ gbé kọ́ ọ̀hún á ní èwo tún lélẹ̀ ayọ̀mà ìhàbìn tóbẹ́rọ́ lọ́kọ̀tọ̀hùn ó ti sáyẹn bàtà kó pamọ́ lẹ̀ díjọ́ ọdún díjọ́ ọdún lọ́ọ́ máa wọlú ẹ̀ kó sì wá yọ gbogbo yẹn wọ́n wò ó sì ṣàwẹ́ àbá yìí gbogbo pé ẹyọ máa ẹ ha bí n dóbi rà ọ̀pọ̀tọ̀. sọ̀rọ̀ nàbì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti gbogbo awọ tó fi lè sáyẹn ń kọ́ tọmọ therefore i need láti máa go into details pé báàgì tó ra awọ wọn fi ṣe àgbo tó lọ àwọn kìnnì you don't need. láyé yóò máa ìhà bẹ̀ ń dóbi rà ọ̀pọ̀tọ̀ nítorí tọ́wọ́ bá ti ṣe jọ pé eh, ẹ̀gbin ni. fa iná ahóore jésùn wọ́n ní pé kí ni torí pé ẹ̀gbin ni. ṣùgbọ́n Abu Hanifa ni no gbogbo àwọn pátá ẹni sísan ayé máa ń fọ̀ mọ́ àyàfẹ́ lẹ́tẹ̀ nìkan léè wọ́n ní pé lẹ́tẹ̀ ọ̀làwọ̀ bẹ́ẹ̀ làbọ̀ ànífà sọ wọ́n ní ẹlẹ́dẹ̀ kò ní awọ. àwọn ọmọ o bẹ́ẹ̀ náà sẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ rí náà sẹ́ẹ̀rí rí sínú àbí filhakọ filwakẹ ẹ̀rí filwakẹ ọ̀làwọ̀ àbí ọ̀làwọ̀ náà fẹ́ fọ́kàn. Abu Hanifa rahimahullah wọn ni kò láwọ̀ ẹ̀sìn ọ̀pá Abu Hanifa àwọn ọ̀gbánu nínú mafik kò láwọ̀ àmọ́ nírun ó nírun ńlá àmọ́ kò láwọ̀ ìdí tí mo fi ń béèrè pé sẹ́ẹ̀ rí rí tẹ́ ẹ fọ́ọ̀kàn rí o ní pé bóyá ìyẹn ti láǹfààní àti rírí ó sì láǹfààní àti fọ́ọ̀kàn rí nígbà tó jẹ́ pé òun ò níyunra so ó sì láǹfààní àti yẹ̀wò pé tó láwọ̀ àbí ọ̀làwọ̀ lódodo kò dá dúpọ̀ láwọ̀ ẹ tún lọ tún wádìí àti ẹran níbẹ̀ lára rẹ̀ tó di irun ọlọ́run kò fi sórí ẹran àwọn ẹni tí ń jẹ ẹlẹ́dẹ̀ ló lè pro. tó àmọ́ wọ́n ní bẹ́ẹ̀ òtí ẹ̀bí máa rí ọ̀rọ̀ ọmọlẹ́yìn adìẹ. ìyẹn ah! náà bá lọ síbi tí máa tẹran ẹlẹ́dẹ̀ torí àárí ibi tí wọ́n ti tẹran ẹlẹ́dẹ̀ jọ́sì ibi tí wọ́n ti tẹran ẹlẹ́dẹ̀ pàtẹ rẹ̀ sórí tébù ọ̀dájú kọ́ làwọ̀. sọ pé reality ní káàntì ń jẹ wọ́n lè sọ fún wa frankly pé ọ̀dájú làwọ̀ kọ́ làwọ̀ àmọ́ adúpẹ́ fọ́lọ̀ tí ò yí àwà. àbẹ́yẹ̀ òdúpẹ́ fọ́lọ̀ àyẹ̀ nítorí pé tíyẹ̀ bá dán wò yóò yé yes kílẹ̀ ń sọ ọ̀làwọ̀ náà kílẹ̀ ń sọ ọ̀làwọ̀ tó sẹ́wọ̀n káwọn tó ti dán wò àwọn ti wọ́n ti lẹ́ ìjọ fẹ́ ni pé irun wù lára ẹran ni sòṣùpẹ́ sẹ́ mọ́ pé tí ẹran náà bá wà lóde sò látàrí pé òun pa látàrí pé kìnnì kan sí látàrí pé kìnnì kan òun náà lè mú kọ́lọ̀ àwọ̀ àwàlàlà ah, ẹran tí ọ̀rọ̀ àlọ́jà ti sínú òrùn wò kọ́lọ̀ ọ̀bá ni ọ̀yọ̀ ọ̀dín tí ọ̀sẹ̀ kan ọ̀rọ̀ pé yóò palẹ̀ àbí òní ti palẹ̀ yóò ti palẹ̀ tí báwo bí tí ń tẹ̀lé dẹ̀ general sọ máa gé sọ máa gé sọ máa gé kọrí tébù sọ ẹ rí i pé gbogbo ẹ àtàwọ àtẹran gbogbo ẹ ọkàn funfun ni fò á ah! lọ́n bá wa ga ẹran kan funfun ọlọ́run lọ gbọ́dọ̀ jẹ ọ̀kẹ́ sì red ọlọ́run ní kò burú ní kẹ́ máa jẹ fa wàlálà funfun tẹ́lẹ̀dẹ̀ ni o lọ́lọ́run lọ gbọ́dọ̀ jẹ o lọ́wọ́ tó bá rẹ́ẹ̀dì ńkọ́ ọ̀gbọ̀dọ̀ jẹ àwọn ẹran funfun míì wà tó lọ́n gbà kọ́ jẹ bí ẹja bí adìẹ ti wà rich ju ẹran tó rẹ́ẹ̀dì lọ. so ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ láwọ̀ àbí ọ̀làwọ̀ àbọ̀ hàn nípa nípa gbogbo awọ tá a bá àyàfi ti ẹlẹ́dẹ̀ nítorí pé ẹlẹ́dẹ̀ ọ̀làwọ̀ ọ̀làwọ̀ ṣùgbọ́n nítorí pé ẹ̀gbin lẹ́lẹ́dẹ̀ ńlọrọ̀ oríṣi karùn-ún wọ́n sọ pé láwọ̀ àmọ́ nítorí pé ẹ̀gbin ni ẹlẹ́dẹ̀ torí pọ̀rọ̀ ọlọ́run bá sọ pé fa innahu rijsun. ẹlẹ́kẹfà eléyìí lọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í ẹlẹ́karùn-ún kàwé yẹn lọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í wọn láfi tẹ́lẹ́dẹ̀ nìkan torí pé ẹlẹ́dẹ̀ ńkọ́ ẹ̀gbin ni ọ̀rọ̀ oríṣi kẹwàá wọ́n ní sísáyà máa sọ gbogbo awọ di ńtọ́ máa ṣùgbọ́n ó di rẹ̀ yàtọ̀ sínú ẹ̀ ti awọ ní ọmọ inú rẹ̀ ọmọ láì mùṣkílà arákùnrin rẹ̀ lọ́mọ inú rẹ̀ ọmọ mùṣkílà wọ̀lọ́ torí tẹ bá fẹ́ rọ mi sọ sóde ni ẹ pọ̀ àtinú nàám ẹ kínú ni wàhálà lélẹ́yìí bẹ́ẹ̀ lọ́rọ̀ oríṣi fà sọ. So. wọ́n ní ẹ kò sí wàhálà náà sọ pé rẹ̀ lọ́mọ inú rẹ̀ ọ̀mọ ìyẹn ni pé ẹ máa fún nǹkan gbẹrẹ fún ẹ gbọ́dọ̀ lò fún nǹkan olómi ẹ lè sé lùbọ́ lórí ẹ ẹ lè sá fúláwà lórí ẹ ẹ lè sé èrí lórí ẹ àmọ́ tẹ bá fẹ́ lò fún nǹkan olómi ẹ mọ̀ pé rẹ̀ sọ pé rẹ̀ ọmọ. ọgbẹ́lẹ́ wa látọ̀tọ̀ Imam Malik rahimahullah pé àwọn pa ẹ̀rọ ẹlẹ́ẹ̀keje wọn ni gbogbo awọ òkú ẹran ẹ máa fi lọ ìbá àmọ́ sáyẹn rẹ̀ ilé lọ́wọ́ àti inú rẹ̀ ẹ máa lò lọ. wọ́n ní ẹ̀rí àwọn onáni tí mamul kárí kẹ́lẹ́ ṣọ̀dọ̀ Abdullahi bin Abbas ọlọ́run bá kó sí àwọn méjèèjì. ṣíkẹ́ wa sallallahu alaihi wasallam wọ́n fẹ́ gbára. ẹranko kan ayọ̀ àgùntàn tẹ́tẹ́ ti Maimuna tó ti kú ṣe ni alẹ́tẹ̀fàtún ìhàbíhà kí ló dé tẹ́ ṣàǹfààní lára awọ rẹ̀ ọ̀ọ́lù ṣáà nàbì sallallahu alaihi wasallam lóhùn ìnáha mẹ́yà ẹranko tó ti kú ni ọ̀ọ́lù ànàbì sallallahu alaihi wasallam ni ìnàmá haruma akluha ṣe rẹ̀ kan jíjẹ rẹ̀ nìkan ló jẹ́ ìwọ̀ àmọ́ àwọ̀ rẹ̀ lè fi ṣe ẹ ṣàǹfààní lára rẹ̀ but ẹ lè ṣàǹfààní lára rẹ̀ túmọ̀ sí àìsáyàn rẹ̀ tàbí òye wa pé ádámù dhikri laysa dhikran lil ádám àìsọ wípé ṣàyàn rẹ̀ ń bí kò túmọ̀ sí wípé wọ́n sọ pé láìsáyàn rẹ̀ àbí wọ́n sọ pé láìsáyàn rẹ̀ wọ́n sọ pé jíjẹ rẹ̀ nìkan lè wọ̀ lánàá bí wọ́n sọ pé ẹ tún lè ṣàǹfààní lára awọ rẹ̀ láìsáyàn rẹ̀ kò síbi tá a ti sọ bẹ́ẹ̀. lẹ́ẹ̀jì ó ní wípé àwọn náà dá àwọn ní òkè tí wọ́n sọ wípé tún nídìí ká sọ fún wọn sáyàn rẹ̀ ná. ṣé mọ̀ wípé òwúlùkùn hàdá yẹ̀sítẹ́lẹ̀zẹ̀ mọ̀tà àkírọ̀ àlùbẹ̀yání àníwọ́kì tìlhàj wàtálìkà bọ́tìlì ntó tí ó bí onígbàjẹ́ kánàbí ọ̀sàlàyé fáwọn èèyàn nígbà tí wọ́n bùkún àlàyé yẹn lórí tẹ̀ sàǹfààní lára awọ ẹran yìí báyìí wọ́n nítorí pé ó ti kú ni ànábì sọlá àṣẹlá sọ pé jíjẹ rẹ ní káyìn yàtọ̀ sí tẹ̀ sàǹfààní lára awọ rẹ̀ tó bá yẹ kí ń bùkátà kásá yẹn rẹ̀ kọ̀ bá àlàyé rẹ̀ torí pé ní ìsàn bùkátà àlàyé yẹn ká ká àlàyé lára má ṣe nígbà táwọn èèyàn bùkátà rẹ̀ tó burú ni ká lọ àlàyé lára nígbà àwọn èèyàn bùkátà rẹ̀ tó burú ni àwọn asọ̀kúnlá لم يؤخر النبي صلى الله عليه وسلم البيان عن وقت الحاجة وإنما أخره عن وقت الخطاب النبي صلى الله عليه وسلم wọ́n lọ àlàyé lára sígbà tí wọ́n bùkátà rẹ̀ ṣùgbọ́n wọ́n lọ lára sígbà tí wọ́n sọ̀rọ̀ ni pé àní sàlàyé rẹ̀ ní àtúnṣe àṣẹ lẹ́tà torí tí wọ́n bùkátà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àárí kan ti bẹ̀rẹ̀ sí ní bó awọ yẹn nígbà tí wọ́n bá wá bó lànà ìbára sọ pé náà òkè ti báyẹn o nídìí láti sàyàn rẹ̀ náà báwọn ti mọ̀bẹ̀ ti mọ̀bẹ̀ dípò pé wọ́n mọ̀ pé àwọn ń bó awọ wọ́n ń kun awọ kúrò lára rẹ̀ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kun kẹwàá rí bá nàbí ó sọ fún un bí ò ní sọ fún un. tó eléyẹn jẹ́ èsì àwọn olùmọ̀tán inú ilé tẹ̀ sàǹfààní lára awọ rẹ̀ jíjẹ rẹ̀ nìkan ló ṣe wọ̀ mutlaq àdìsí ta sì ní tí wọ́n mú wá nínú bábù yìí àdìsí ibn Abbas ayyuma ihabin obìnrin afala ṣe gàǹdì pé gbogbo tán á ti sáyà sí sáyà yín gbọ́dọ̀ kún eléyìí wọ́n ń pè ní muqayyad والمقرر في الشريعة أن المطلق إذا عارض المقيد فإنه يقدم المقيد على المطلق ويكون في ذلك العمل بالدليلين معا ẹ̀rí méjì bá takora wọn tọkàn jẹ́ mutlaq tọkàn náà ni wọn wọn là èjì wọn là èyí tí wọn là yẹn láti ṣiṣẹ́ yàtọ̀ sí èyí tí wọn là torí fífi èyí tí wọn là ṣiṣẹ́ ó ti kó fífi èyí tí wọn là ṣiṣẹ́ fẹ́ kó ti kó sínú méjèèjì ti wọnú ẹ̀ so therefore èyí tí ábìbí sẹ́ni ayyuma ìhábẹ̀ ńlọ́gọ́ ọ̀kọ́ ọ̀hún gbogbo àwọn ọ̀tọ́ máa ti sìn yàn ó ti máa wọlé ṣak tábà wo gbogbo ọ̀rọ̀ táwọn olùmọ̀ á sọ yìí àti ní ti kálukú fẹ̀yìntì ní ẹ̀rí máa rí pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ló lágbára jù sísáàyàn gbogbo awọ tọjọkù ẹran yọsọdì ntọmọ sísáàyàn gbogbo awọ tọjọkù ẹran yọsọdì ntọmọ alhamdulilayi ọwọ akọsọwọ awọ ẹlẹ́dẹ̀ àtàwọn ajá asọkú tẹlẹdẹ bá láwọ sísáàyàn rẹ̀ yọsọdì ntọmọ láti láwọ sísáàyàn rẹ̀ yọsọdì ntọmọ. wàláàkín ọmọkùnrinmùlá báwo lẹ́yìn ṣe dilẹ̀ tó tó fi wá jẹ́ pé yọ wọn ni ẹ jẹ ẹran máa wá yọ awọ rẹ ẹ dákun ru ọmọ òfin ẹ ò ní máa gbóòórùn burúkú tó ṣe nǹkan bọ ẹran sọ láíláí pé ikú tó bá ti gbọ́ ọ̀sán rẹ̀ ó ṣọ pé what subhanallah bẹ́ẹ̀ lajá bóde ṣe tilẹ̀ tó bí wọ́n ti ní táì jẹ́ àlè jẹ́ sẹ́nu àìfi irun mú sọ̀rọ̀ àmọ́ àtàyàn awọ ẹlẹ́dẹ̀ sọ́mọ́ akramakumullah ẹ dákun awọ ewúrẹ́ awọ àgùntàn tó ti kú ẹ mọ̀ pé tí bá ṣe pé kí ọkàn mọ́ sọnù kó wọ́ ọmọ sọ̀kò fà á. orí ẹni tí ó lè ṣe sùúrù late kí gbogbo èèyàn mọ̀ kó ti kú kọ́ wá wà lójú títì bí mọ́tò gbá ni bí mẹ́ṣíìnì lọ gbá ni àbótí ẹ̀kan ṣubú rẹ̀ bá kú wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà gbogbo yẹn ti mọ̀ kó kú bá ni o wọ́n á gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà wọ́n tẹ́ ẹni lẹ̀ wọ́n á ń pọ́n bẹ́ẹ̀ ń ni wọ́n fẹ́ yọ o wọ́n níjọ bàbá alágbádá dẹni tí ń jòkó ẹran torí pé èyí gbogbo ẹni tó bá rí ìbẹ̀rẹ̀ kíkan bẹ ni ó dùn owó kí lọ́ọ́ kẹ́kẹ́ sí i ẹlòmí ọkọ̀ kọjá ní la ilaha illallah hmm. inna lillahi wa inna ilaihi raji'un a ah, ọlọ́ni ọkọ̀ mọ́kọ́ adásá ẹ̀dá a ah, ọlọ́ni kí wọ́n á là ìdásá ẹ̀rí nì ibi tí wọn bá ti ń bó awọ ẹran lọ fẹ́ yọ ọ wọn bá ní òkú ẹran lókùtò tuntun lọ́wọ́ á di pé òun wá nǹkan kan àwọn àmọ́ wò pé tí bàbá tí máa jòkó ẹran lẹ fẹ́ fi fún ṣé bàbá tí máa ṣe kí subhanallah. lẹ́yìn náà tẹ̀rí kí wọ́n mú òfin ọ̀tọ̀ àti implement rẹ̀ nǹkan mí ni lẹ́yìn náà nísìnyí ẹran ti kú kalẹ̀ wọ́n ń bọ́ awọ ọ̀tẹ̀ ọwọ́ ayọ̀ awọ ọlẹ́gbẹ̀ràn lọ. pé àwọn gbogbo àwọn yóò tún máa sọ pé à ah, ń tó ti mú yín ṣe wàhálà tẹ́ ẹ fi yọ gbogbo awọ yìí báyìí ẹgbẹ́ ẹ̀ràn tọ́ka sí mi ni mi ò gbé lọ dáadé pé tí wọ́n mọ̀ sọnù pé àkínyìn oṣù àti gbogbo wàhálà awọ lásán lọ́fẹ́ mú. ẹlòmíì gbé ipò tí báwọn sáyàn rẹ̀ subhanallah sọ nítorí pé àwọn ẹni tó jẹ́ pé ẹranko gan wọ́n ti gbé wọ́n ti ọjẹ́ láì sáyàn wọ́n tún wá báwọn sáyàn rẹ̀ tó wàhálà kẹta tẹ́lẹ̀ jẹ́ ṣèṣe jẹ́mbẹ́ gbogbo tó máa fa wọ̀ sí ẹ̀yìn bá sàṣìrí kan ti sáyẹn rẹ̀ you don't need to go into detail àmọ́ abẹ́rẹ́ awọ kìnìún awọ kìnìún ẹ̀yìn tí mo lè fi ẹ̀yìn wọ́n ti fi pọ́ọ̀sì sápò kírun àbí n lè fi sápò kírun because I don't know kí ni wọ́n fi sáwọ́ rẹ̀ à máa tán rẹ̀ bẹ́ẹ̀lì tì yín kọ́ tí mo lè lo àbí n lè lo máa bá rẹ̀ lásìkò jẹ́ bàtẹ́ wọ́n kọ́ ọ̀tún káwọn kan wàsíwàsí ti mú wọn débi tí wọ́n máa wọ bí tẹ́tí ta bàtà láyé ní mẹ́tò wọn rà òun náà ní wípé skin shoe fẹ́ ra o kò ní mọ̀gbà tí ó lọ ra leather shoe àwùdùbìlà ẹ̀rú ń bà mí kọ́ má já wọ kọ́ má já wọ kọ́ má já wọ ayò máa ìhà bí ndòbẹ̀gá tọ́kọ̀tọ̀ máa ti sáyẹn rẹ̀ tó sẹ́kù. Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé àti ni wọ́n gbọ́dọ̀ fi sáyàn rẹ̀ kó tó lò lókun ìgbà tí ò bá ti jẹ́ nítorí ọ̀nà sílé ìwọ̀ ni wọ́n lò láti fi sáyàn rẹ̀ à ń tẹ̀sọ̀rọ̀ èso tí wọ́n lò láti fi sáyàn rẹ̀ èsì kankan ìgbẹ́ ni wọ́n lò láti fi sáyàn rẹ̀ nílẹ̀ mọ̀nà tí wọ́n fi sáyàn awọ náà eérú àtàwọn nǹkan míì tí wọ́n mix papọ̀ náà ló burú mẹ́ẹ̀ kò sí tó burú mẹ́ẹ̀ nílẹ̀ ìjẹ́bẹ̀jẹ́. وعن سلمة بن ابن المحب ابن المحبك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صباغ جلود الميتة ظهورها صححه ابن حبان طلحة سلمة وما المحبق قال النبي محمد صلى الله عليه وسلم wọ́n ní sísáyàwó òpó ẹran náà ní fífọ́ ma ẹ̀rí pé ẹni tí àdìsí mú wa náà ni eléyìí náà mú wa àdìsí kẹtàdínlógún. Ibn Hibban nínú tí àwọn èyí tá a mọ̀ sí kí ni Sahih Ibn Hibban àwọn ni wọ́n mú wa. a sì tún gbọ́ pé tó mọ́ náà kò yàtọ̀ sí ní títí alákọ̀ọ́kọ́ mú wá. wọn nínú wáyà mi fanabi sallallahu alaihi wasallam sọ pé zakatul adimi dibaghu zakatul adimi dibaghu dúdú ń bu àwọn tiẹ̀ ń bu tàwọn nìkẹ́ náà yàrá yẹn kí tó bá dùn pé dúnbú awọ ọyún oníkẹsàn yẹn rẹ tí bá ti sáyẹn rẹ bí ìgbà tẹ dúnbú rẹ ni ẹ lè fi sàǹfààní. wọ́n á ti mi tún wá tó wà nípa ọ̀rọ̀ yìí báyìí etí fi hàn wá pé sísáyẹn awọ ńkọ́ ó máa ń sọ awọ di tó mọ̀. tó wà nínú hadith ẹlẹ́kejìdínlógún ó wà nínú hadith maimuna radiyallahu anha sọ̀rọ̀ kí maimuna náà wọ́n sọ ká gbèsè rẹ̀ kú ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ maimuna ó ní marra nabi sallallahu alayhi wa sallam ishaatin yadurrunaha anabi muhammad sallallahu alayhi wa sallam wọn kọ́ dára. àgùntàn kan شاة يجرونها قال لو أخذتم إهابها فقالوا إنها ميتة قال يطهرها الماء والقرض رواه أبو داود والنسائي من حديثه بعد أولا تبقى ميمونة ميمونة òun náà ni ummul mu'minin ìyá àwọn olùgbàgbọ́ òdodo torí pé àwa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin tí bàbá rẹ̀ ń jẹ́ alḥarif ẹjẹ ìyá orúkọ sallallahu alayhi wa sallam tó fẹ́ ni bàrà bàrà ìṣe rere anabi wa sọ ni Maimuna Maimuna yẹn ni pé ẹni tààràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ tààràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀ kí sọlù ṣeré rẹ̀ ẹni tààràn kan dáadáa látọ̀dọ̀ rẹ̀. so nítorí pé àwọn orúkọ kan wà tó jẹ́ pé dìgbà tá ń fọ yẹn ni náà náà ṣe ń pè ní mọ̀kúrò nù ṣẹ́yà wọ́n sọ pé wọ́n bá rẹ̀ ẹ́. tó ìwọ kìnnì kan olóríire ìwọ kìnnì kan tọ́ ọlọ́njọ́ jẹ́ wàláìkín àwọn orúkọ tó bá ti ní pé wọ́n fún yàn sáǹpù tó ti ga jù yàn ṣẹ̀rí àmọ́ yóò lo rẹ̀ tó kọ́ mọ́ báyìí pọ́kàn máa sọ àkọ́ tó sì já máa kankan rẹ̀ lé àpèjú àwọn dáná bíi chẹ́ǹjì ọkọ̀ wọn ni tí bàbá rẹ̀ wà lànà bì ní.

ànábì lè máa ń láǹfààní àti mọ̀ pé nìkan ń jẹbẹ wọ́n pààrọ̀ rẹ̀ nítorí pé ànábì ni wọ́n tó ànábì lè fi tí ọ̀dà lẹ̀ wọ́n tó pààrọ̀ rẹ̀ nítorí ọkọ wọn ni wọ́n torí pé tánábì bá ń gbókọ̀ tí ọ̀dà tí ò ní tùmọ̀ tó dáa dojúmọ́ wọn máa fẹ́ fi pè ìyàwó yìí pé bára wà ń bè bá mẹ̀múnátù rẹ̀ àbẹ̀lọ́ nǹkan mọ́ burú nígbà tó kọ ìyàwó tiẹ̀ náà bá dáa kọ pààrọ̀ rẹ̀ kó o sì make it known tí gbogbo ẹni tí wọ́n máa pè pé tọ̀ bára tù wọ́n pé o wọ́n ti wá sọ ní kíni tù. ẹ kọ́kọ́ lọ sọ̀láì fún bàbá rẹ̀ kọ́ wọn kọ́ rí àròkọ ọmọ wa tó ẹ sàlàyé fún wọn. ǹjẹ́ ṣé wọ́n ń bẹ nínú ìlànà kí àwọn náà yóò kọ́kọ́ padà tí orúkọ kọ̀ bá dà tó náà lè yí padà nítorí àwọn àpèyìn bẹ́ẹ̀ ń jojúmọ́ kò sínú lànà yọkàn amọ̀ràn ni ah! kò bá dàpọ̀ tẹ bá lè pààrọ̀ kọ̀ àbí òye tẹ bá lè pààrọ̀ kọ̀ bí wọ́n fẹ́ japan lẹ kí àwọn èèyàn wá wá gbọ́n yí padà sí baba alágbájá wọ́n pe ṣùjà ni wọ́n fẹ́ yín akin ṣùjà hmm? so dáadáa agbọ́mọ̀ràn rẹ̀ á máa ronú sí i ṣàtúntò bọ́kùnrin ṣe máa ṣe nu kò ní fẹ́ rà pé á máa ronú sí i. so anabi sallallahu alayhi wa sallam pààrọ̀ orúkọ Maimuna anabi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ ní oṣù delqaida lókè jẹ́ ẹ̀yìn hijra anabi sallallahu alayhi wa sallam. Ọrọ wa pọ̀ ọ̀rọ̀ nípa gbogbo náà ni kan ọrọ mi wọ́n sọ pé anabi fẹ́ ńgbà tá anabi ṣe ìhram anabi wa nu ìhram a sọ pé káwa nu ìhram ó ẹ pọ nìkan pé èyí kan fún yín anabi nígbà tó wà nu ìhram wa torí rẹ̀ Ibn Abbas oníkọ̀fẹ́ nígbà tó wà nù ihram àdìsí mi ní ọ̀fẹ́ nígbà tó wà nù ihram so Abu Rafi' wọn lòun ló ṣe alárìnà tó jẹ́ pé mọ́rọ̀ loba yọ gba ti Maimuna wà bá ànábì sallallahu alaihi wasallam Abu ìgbà wò lànàbì fẹ́ lọ́fẹ́ Maimuna wọn ni wa halal ọfẹ́ Maimuna nígbà tí ti gbé ihram ṣe tẹ́kù. ṣé eléyìí fi hàn wá pé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam fẹ́ Maimuna kò sí nínú ihram. Maimuna ọkùnrin ọdún kọkànléní ọgọ́ta lẹ́yìn hijra Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni pé ọdún kẹló lànà bí kú ọdún kẹwàá tí mẹ́múnà bá ti kú ní the year fifty one ọdún mélòó ló sì lẹ́yìn kú ànábì fifty one years tó sì tó kẹ́nìkan fẹ́ yàwó ànábì lẹ́yìn ànábì fifty one years ni wọ́n ti lẹ́yìn kú ànábì tí ó sọ̀kọ̀ wọ́n ti kú wọn rùn sí lẹ́yìn ìjẹ́bù sí jẹ́ ẹ̀múnà yìí Khalatu ibn Abbas òun ni ọmọ ìyá ìyá ibn Abbas anabi òsì fẹ́ yàwó mi lẹ́yìn mẹ̀múnà yìí ńlá anabi fẹ́ kàn sallallahu alaihi wasallam ọlọ́run nàbí sallallahu alaihi wasallam wọn kọjá gba ẹran ewúrẹ́ kan táwọn máa ń fà ká ẹran kọ́ mọ ní gbogbo àyíká yìí gbogbo ọjọ́ kọjá ọmọdé náà ni ọmọ jẹ́ àwọn ọmọ ayé ayé ànábì nù o gbàtà rí àgùntàn kú wọn fa ẹsẹ̀ rẹ̀ wọn bá ń fa kátìtì gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ń bì náà ewúrẹ́ bá kú kalẹ̀ náà nísìn báwọn ọmọ bá dilẹ̀ tí wọn ò ní sùkúlù ẹmọ fún wọn fa ni ṣùgbọ́n ìfàdélé ẹni tí wọ́n gbà lọ́wọ́ tí wọ́n jẹ ṣùgbọ́n àwọn eléyìí báyìí wọ́n ń fa ká. Ọ̀pọ̀ ànábì sallallahu alaihi wasallam wá sọ pé wọ́n ní wọ́n ń pàkà ẹ̀kọ́ àwọn aṣáájú ti ga jù. ó wọ́n sọ fún àwọn ọmọdé ní pàkà torí ta ni ọba àwọn pàkà tẹ́lẹ̀ náà. tíkítà abárágbàlagbà ti ń fa àgùntàn tó ti kú ká àpè káì ìdín lélẹ́yìí. ṣùgbọ́n wọ́n ń pàkà ẹ̀ ti túmọ̀ sí kí ni àwọn ọmọ wẹ̀ wọ́n tún wá ga jù sọ̀rọ̀ kan riwaya, rìwáyà rìwáyà tó ti wá ti fi pé ta ló ní àgùntàn náà Maimuna Maimuna wá sọ pé èmi mo làgùntàn náà àìlà ìlọ kábàbà pé ń dùn pé ń gbà tó bà jẹ́ tiẹ̀ tí wọ́n wá ń papá olówó afẹ́jọ́ sùn ànábì àwọn obìnrin nu o ń bọ̀ afẹ́jọ́ sùn ànábì ànábì wá lọ bá wọn títí kú lẹ́sìn pàákà wọ́n mọ̀ pé wọ́n ń fà á torí wọ́n wà á sọ fún pé àgùntàn yín kú wọ́n sì ń fà á káwọn ẹ̀rọ pé ní ìjọba káyè sìn màmá tí àgùntàn rẹ̀ kú wọ́n á sọ fún pé tọ́ tó ń bẹ ń ọ̀ra àgùntàn kú lára dà kíákíá kò ní mú gèlè tí ì dán àgùntàn ní àbíṣẹ́ lómi fọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n parọ́ kó ti kú ni àbí ò tí yóò lè bọ́ bẹ́ẹ̀ tiẹ̀ ti kú náà ọ̀sán tí lè rà á ìyẹn láyè sí inú o torí ẹ̀ ní òun ọ̀tà àìmọye tí wọ́n pa àwọn tí ń pe ewúrẹ́ pé kó má rò pé ẹran àbí tẹ́ni tí pe ewúrẹ́ náà fẹ́ tó kú ẹran tẹ́ni tí ń ta ń jẹ tó jẹ́ pé kọ̀ láti fún yàn ló kó ẹran jẹ́ àbí súyàn. Allahu alam. lọlọmọ ẹsùn ni àmọ lọlọmọ torí ká a lè sọ ní ọwọ akọ dínà káwọn èèyàn tún jẹ súyà tí ọkọ dínà káwọn èèyàn jẹ orúkọ ọkọ dínà káwọn èèyàn jẹ ẹran lé oúnjẹ àmọ èèyàn olóúnjẹ páyọ lọ bàbá ń sì re páyọ lọ tí wọn fún àwọn èèyàn jẹ kú jẹjẹ o ẹran ti kówó lẹgbà lónìí ọràn ni ọ dà lọla. nítorí ìdí eléyìí. ó ń wọ́ ẹran yẹn ká paul anabi wa ni ah anabi kẹ́ ẹnìkan tó wá kọ́ wa ni hey tẹ bá ti yọ lásán tẹ dojúrú báwọn ọmọ òdùn ogbọ́n tẹ sọ wọn ò tù lẹ̀ ni bàbá yẹn bọ̀ ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam ah, bàbá mi gàdá tún dúró wojú rẹ̀ náà sọ̀rọ̀ kó náà tún rọ̀ díẹ̀ èsì ó lè gbà yín yọ́nbi tí wọ́n ti ní rí bá lọ sí kòbókò so tó ṣe pé wọ́n fẹ́ lù wọ́n fẹ́ kú ṣùṣùgbọ́n ànábì wọ́n sọ bá rí sẹ́lẹ̀ nípa ànábì yọ sí wọ́n ti mọ̀ pé ojú ànábì ò léèyàn ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò léèyàn dànù fabima rahmatin min Allahi lẹ́ńtẹ́ lẹ́hùn walau kunta faddan ghalidha al-qalbi lanfaddu min hawlik kí ọlọ́run tó ṣe fún ojú ọ̀rọ̀ fún wọn bá jẹ́ kó kúròrò ní ọ lọ́kàn ó gbọ́n wọn ní ọ̀sà kú lọ́dọ̀ wa ànábì sallallahu alayhi wa sallam anabi wa tí wọn bá wọn sọ̀rọ̀ ẹ dákun o ah wọn gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ lọw lọw akhatum ihabaha ah ìbá ṣe pé ẹ yọ awọ rẹ̀ ni ìbá ṣe pé ẹ yọ awọ ni kí ni ṣe tẹ ẹ yọ awọ rẹ̀ ah èdè ẹ̀kọ́ tó ga nù àmọ́ ní ìsìtẹ́ ìbá fẹ́ sọ pé ah ṣé sọ ayẹkẹ́ nu wọ́n ti pé yọ lọ́yẹ̀kọ́ ẹ̀yàwó rẹ̀ àwọn ọmọ ti mọ̀ pé tíyùn ní tí ó wà lẹ́yìn rẹ̀ ọwọ́ ni wọ́n bá léyìn mú ẹni mo bá rá mú so <laughs> ṣùgbọ́n ànábì wa sọlá ẹ wọ́n bá ọmọ wíwìn wín sọ̀rọ̀ ìgbà tí wọ́n bá àwọn àgbàlagbà sọ̀rọ̀ náà ló fà á ló fi jẹ́ pé gbogbo wọn gbọ́ngbọ́n àgbàlagbà. àwọn àgbàlagbà sọ̀rọ̀ ọmọ wẹ́wẹ́ wọ́n máa gọ̀ ni. wọ́n tẹ̀ bá mú ọmọ wẹ́wẹ́ sọ̀rọ̀ àgbàlagbà wọ́n bá àjọ jù wọn lọ ẹ̀yẹn padà sínú hadithi Ànábì sallallahu alaihi wasallam tí Abdullahi bin Abbas sọ̀rọ̀ yà gulam ni u'allimuka kalimat gbogbo ọ̀rọ̀ yẹn Abdullahi bin Abbas ojú ọmọ ọdún mọ́kànlá sí méjìlá lọ náà ọ̀rọ̀ tó ti kí ni wọ́n bá ọmọ kékeré sọ ńgbà yẹn ó sì há gbogbo ẹ̀ sórí kò sí kan ẹ́sìkà ọ̀rọ̀ ń wúlò fún un. wọ́n tírèèni wọn ní tírèèni kí wọ́n dàgbà lọ́pọlọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tírèèni tiwa lónìí wọ́n ń tírèèni àgbàlagbà ní tírèèni kọ́yọ ọmọ rin dín lọ́pọlọ yóò sì dàgbà lára ìyẹn lè yọ ọmọ five years tí wọ́n sọ fún sí bàbá rẹ̀ lọ́rùn pé àbá ẹ̀ fún mi lówó oúnjẹ ah! sẹ́wọ̀n pé ọlọ́mọdé á gbọ̀ so ìní pé tí wọ́n sọ pé kí ni. والنص قد إن تهمله شب على حب الرضاع وإن تفطمه ينفطمه فلم يومين تاب يوم كثيرين tó o bá fi lè pàtì tó dára rẹ̀ tó bá wù ọ́ nìkan máa ṣe tó o tó bá fi máa kò sọ fọmọ rẹ pé tó bá wù ọ́ nìkan máa ṣe alágẹ̀ má ti bímọ ẹ̀ àìmájú tọwọ́ ọmọ yẹn tí wàá nípa ti bímọ àti sáìn ìwé pé alihamudulilayi ọkùnrin ni wá alihamudulilayi àwọn náà tó yà fa hey máa ṣe tó bá wù ẹ́ you are free kò burú wọn ní tàbí lè pọ ọmọ tì tẹ pa èèyàn tì. yọọ dàgbà ọ̀hún gbọ̀n débi yóò tún máa mú mú. tí wọ́n máa sunkún ọmọ arìnrìn tí wọ́n máa ní ẹ̀wá rẹ̀ tó ní mami ò fún mi ni ọmọ twenty years. àmọ́ tí ẹ bá fi lè gbọ́ ọmú lẹ́nu oṣù kan tó bá tún gbé ọmú sí yóò gbé mú kó mẹ́rin kìnnì láti jò mọ́lá ní ẹwà ẹ tírénì wọn to to to be wise mọ̀tẹ́ bá tírénì àwọn yẹn to be dull ẹ tírénì wọn to be full tòtálẹ́ rí lẹ́yìn yín ẹ bá ní ayọ́ anas àwọn òpònú ni ọ̀ dáhùn So ń torí di eléyìí ló ti dẹ́kun ànábì sọlá ṣẹlá ń tírénì àwọn èèyàn náà tí wọ́n fi ga aláhi wọ́n ga wọ́n ga ní gíga tó dáa bẹ́ẹ̀ làwọn sábẹ́ tẹ́ rí yẹn tẹnìkan ni wọn bá ń sọ̀rọ̀ ẹrí pé yàní wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ anabi sọlá ìpínlẹ̀ ẹ̀kọ́ yẹn sì lápá lórí ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu. wọn hùwà wọn yẹn lápá lórí ìwà tí wọn fi ń bá èèyàn lò bẹ́ẹ̀ náà lọ yẹ káwọn náà jẹ o fún rẹ nìkan ní ìsìnkú ni a ah, kò lè má jẹ bẹ́ẹ̀ ọmọ kí o lágbájá ni má jẹ bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ̀ lágbájá ni dáadáa nìyẹn àmọ́ sábà ní ẹ ah, ní bẹ́ẹ̀ ló gbó lẹ́tún fẹ́ kó rí ẹ máa fà rẹ̀ ni kó máa ta ni fa ẹ̀yin náà sì kó máa dáná kú bí ìyára ṣé àfáà jẹ́ kúrú ọmọ kí wọ́n jẹ́ kí ni wílígánsì so wọ́n sọ pé ìdákan rọ́bùl bẹ́ẹ̀tì àti ìmẹ̀tò ẹ̀hìnlẹ́yìí ti kò rọ́ọ̀sù ẹni tí baálé ilé tọ́jú òní kálukú ńlé tó kó gbogbo àjọ àtìyàwó àtọmọ tí bàbá bá gbélú gàngàn tó sọ kọ̀ǹgọ́ sí tí ń lò tí bàbá ń lò tí tẹ̀ máa tí ń lò tí tẹ̀ máa tí máa pé ìyàwó náà kọ́ máa pé kó wọn tàbí tí máa ṣe kíní o láti èsè wèrè kí òun lè bá fi hàn bàbá yàn ya wèrè ìyàwó náà kọ́ máa jó tí àwọn ọmọ náà bá ti rí tí à ń jó wọn a gbọ́dọ̀ púrúfù pé màmá ọ̀ya wèrè ẹ̀dá wa náà jó that a fi púrúfù pé bàbá wa is doing the right thing so wọn sọ pé tí ká lé ilé bá ti gbé lù tí máa ń lù kí lára lé òsì gbogbo wọn máa jó náà ni ẹni pé tí ọ̀gá bá ti ya dìde rìn àwọn ọmọlẹ́yìn kọ́ wọn ya dẹ̀pẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ló ti jẹ́ pé wọn àtànà bíi tírénì àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní tírénì tó ga tọkàn ní wọn sọ̀rọ̀ gángan míì tí wọn bá ń dìlù pẹ̀lú àwọn àdéhùn àtọ̀rọ̀ àwọn tàbí wàhálà kékeré kọ́ lèyìn ó ṣe kàmí láti differentiate pé sọ̀rọ̀ àná ilẹ̀ àbọ̀rọ̀ sáré wọ́n kẹ́kọ̀ọ́ débi kọ́rọ̀ tí wọ́n gán yí padà. lọ́kàn ló fi wàhálà pọ̀ àwọn olùmọ̀ láti differentiate ń kàmí kánà bí lọ́sọ̀ yìí ní àbí ìgbà tẹ́kọ̀ọ́ wọn látàn kí dé táwọn náà lè dà bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́nà àwọn olùkọ́ wọn àna tàbí wọn nínú ẹ̀kọ́ ẹ wá àwọn olórin kẹta pèjúwe iṣẹ́ òfò iṣẹ́ ìranù tó ń ṣe yẹn ẹ̀ríkẹ́ lómi nu wọn yóò imitate olórin míì pé wọn ò sì ní tètè dá mọ̀ pé èyí tọ́jú ọgbà nǹkan ní kọrin àwọn abìkan ní ọkàn máa hàn pé ah, ah, ọjọ́ òní bá bàbá gbé bọ́jú òní àmọ́ ah, ọ̀gbẹ́ gẹ́tì ẹ̀ tán kí ló dé táwa náà ṣàgbìyànjú kó jẹ́ pé àkọ́tì àwọn ẹni rí fatashabbahu illam takunu mithlahum inna at-tashabbuha bir-rijali falahu. ẹ tíráì láti sin wọn jẹ kó tiẹ̀ má jẹ́ ru wọn torí sísìn àwọn èèyàn dáadáa jẹ́ oríire wọn máa sí àwọn èèyàn rí jẹ àwọn olùmọ̀ èèyàn máa sí wọn jẹ nípa bá ń ṣe ń hùwà nípa bá ń ṣe ń lólé ayé wọn eléyìí yóò mú káwọn ó dín yẹn rí ni ṣé kí káàkiri máa sí àwọn èèyàn jẹ́nu bẹ́ẹ̀ ṣe ń ka kí ó àbí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ pé ní ti wà tí wọ́n fẹ́ kí ní ti wọ́n ní sùdéètì nù ṣùrẹ́ẹ̀mù nù mẹ̀ǹṣáwí nù abdulbaṣir abdulsọ́mà nù kúsọ̀rí nù ṣùdáìfì nù gbogbo eléyìí ní tí wọ́n pè é náà àdálẹ̀ àwọn tí ń ka àlùkùrá ni wọ́n kà kù. ọlọ́run ò fún wọn lóun jẹ́ náà wọ́n fi ní mùtáhírù nù yusufu nù abdulatifu nù àbí ẹ̀kọ́ ni káàtì ẹ̀ náà sọ́lọ́ fún ọ náà bóyá ńgbà tí wọn náà bá gbé tiẹ̀ yọ yóò tún wọ àwọn èèyàn lájú ṣùdẹ́sì nu ṣùrẹ́ẹ̀mù nu sẹ́wọ̀n pé tiwọn látàkà ló fàfi wọn wá ara wọn irú ohun tó lọ fún wọn wọn kà wọn náà gbé tiẹ̀ yọ bá gbé tiẹ̀ ní wàláhì láàrin méjì wọn náà gẹ̀ẹ́tì nínú kọ́ka tí bọ́lá bá ṣe ṣe òun rẹ àti kọ́ka tó kàn ní kọ́ fẹ́ fọ́ọ̀sì ara rẹ pẹ̀lú òun ẹlòmíì rẹ gbọ́rọ̀ ọlọ́run jù lóhùn rẹ mímì rẹ ó sì gùn nígbà tí wọn bá ń kà pẹ̀lú òun tọ́lọ̀ ń fún ọ ju kọ́ ọmọ àká pẹ̀lú pọ̀ ya òun lóhùn lọ. ìtumọ̀ mímì rẹ ó gùn ni pé wàá lè kíkú yẹn dọ́gba wàá lè fàágùn bí tó ti yẹ kó fàágùn wàá lè gé kúrú bí tó ti yẹ kó gé kúrú láì jẹ́ pé wàhálà kan bẹ lórí rẹ̀. yàtọ̀ sí kọ wá pé ohun ẹnìkan ọmọ wò pé no bí bàbá yẹn ti sẹ́yìn náà kọ́ ọ́ ni mò ń sẹ́yìn bó ti sẹ́kì wàhálà ọkàn máa bọ́ gbogbo wa ni. ìrèdè ilé ẹ̀kọ́ dáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àṣetàn fáwọn yẹn ni pé ẹ uswatun hasana. pé tó gbé alọ́ délé ni pé tí ń bá wọn kékeré wọ́n wọn ẹ̀kọ́ tó ga àwa náà ẹ̀ ọmọ wa ẹ̀ fojú kéré àwọn ọmọ wa always la ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó jẹ́ àwọn ọmọ àwọn ọmọ rí wọn bá ń bá sọ ọmọ gan yóò wò bómi o àbí bàbá yẹn ọmọ làwọn bá sọ̀rọ̀ sóhun yìí náà wọ́n wá bẹ̀rẹ̀ sí wò pé sẹ́mi ti ń dàgbà báyìí sọ ẹ̀rí wà tó wù lánàá ní ẹ̀ wù má lónìí pé gbàtẹ́ yẹn sọmọdé díẹ̀ díẹ̀ nítorí pé ọ̀rọ̀ tẹ́ bá sọ yóò ti bẹ̀rẹ̀ sí ní dìvẹ́lọ́pù ọpọlọ rẹ̀ ọ̀là ìkórè pẹ̀sẹ̀ ni ẹni gbọ́ngbọ́n gbọ́ngbọ́n gbà tẹ́lẹ̀ ńkọ́ wọ́n bá wí ní ìsún lórí olú ẹ bàjẹ́ ẹnu kan gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ṣe mọ̀ pé iṣẹ́ orí ẹ bàjẹ́ iṣẹ́ orí ẹnu gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ní ọmọ wù gbogbo gbà. ètò rẹ̀ tẹ́yìn bá ti lè rézì lẹ́vù ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ẹ̀ ń rézì ọpọlọ rẹ̀ nù ẹ̀ ń rézì ọpọlọ rẹ̀ nù. so ọ̀bì ìdìnnìlá pẹ̀lú àdúrà níjọ́ tó ọmọ ọba àdìpọ̀ pé nílà káyì inú ti ń gbọ́ ọmọ àdùn ni níta nàbí sallallahu alaihi wasallam nítorí pé wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ ọpọlọ tó mú kí ọpọlọ wọn develop ọ̀lù wọn á dá nàbí sallallahu alaihi wasallam lóhùn ìnà àmàyà àdédé máa bá káìwá nàbí sallallahu alaihi wasallam orí tiwa náà dàrú ó ti kú ni tó bá wa ti wá ṣé ká mọ wá fẹ̀sìn lọ́kàn ni ó ti kú ni òkú ń bẹ ti ẹran ni anabi sọlọlá àìsílẹ wọn àti pé ẹ mọ kọrọ àwọ làwọn bá wọn sọ wọn ni ẹ ní sàǹfààní lára àwọ rẹ wọn ni ó fẹ́rẹ́ nì ẹ bí tí wàá padà sára àwọ yẹn lóko yóò hàlmà ó wàlùkọ́rù omi àti tí wọ́n máa ń lò láti fọ àwọn ọmọ tí wọ́n pè ní kọ́rù yóò fọ̀ mọ́ báyìí ni àwọn àti àbẹ́yìí ni wọ́n gbọ́ lẹ́nu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí wọn máa fi fàwọ́ mọ́ òní wọn ń pè ní ọ̀rọ̀. adéṣe yìí ó fi hàn wá bí gbogbo kan tó lè mú káwọ́ gbẹ tí ó sì fọ gbogbo ìdọ̀tí ń bẹ láwọ ara wọnù a lè lò láti fi fàwọ́ mọ́. tí ò ní jẹ́ káwọ́ bàjẹ́ kọ́ máa rùn sẹ́yìn káwọ́ ìgbé káwọ́ ìsì ìgbé irun. ọ̀nà kọ́mọ́lá táwọn kan bá fi lè wọnú àyè tá a wà nísìnyí wọ́n ti sáyìn rẹ̀ tẹ́lẹ̀ mi wá ń dà sí i tómi tí wọ́n fi tómi tí wọ́n kàn sí i bí òní ṣe wọ̀ mọ́ ń gbọ̀ báyà o sáyìn nù kápò ìtumọ̀ tí ì sáyìn àwọn òtún pàmọ́ wọn ò tí ì súnná débi kó di pàmọ́ ẹ wá fi ilẹ̀ wípé wọ́n wá tún di lọ́tún láti máa súnná nsò ẹ bá tẹ̀ lọ́tún láǹgbà mi ìdílé lẹ́yìn ẹ̀bẹ̀ kọ́ ni gbogbo àwọn ọ̀nà kan tí náà ò tí ì di dáadáa ìdí ọ̀dà sẹ́yọ ló ṣe túmọ̀ sí nígbà tó di pọ̀nmọ́ ó dùn ún jẹ kó tó di pọ̀nmọ́ ń kọ́ ńgbà tó wà nínú pósẹ̀lì ló ń wò torí pé ńgbà mi gbogbo pọ̀nmọ́ tẹ̀ ń rà tẹ̀ ní pọ́n bá yín fi pọ̀nmọ́ sí nílé olóúnjẹ yẹn omi ti yọ̀ dín tó di ẹnu ti yín ìnàláha ẹ́ <laughs> ọlọ́run ọlọ́run kọ́mọ fi inú wa tọ́lọ́run kàmí tá à ń kóónú tọ́lọ́run bá bá fẹ́ fi bì fún ni ọ̀pọ̀lọpọ̀ nu wa ní òtún kú dànù ṣùgbọ́n subhanallah rahmatulah àánú ọlọ́run pọ̀ orídìí eléyìí gbogbo ní tẹ́lẹ̀ àti jẹ́ka wọ gbọ́dọ̀ ní láti mú kí àwọ̀ ọgbẹ tí ọ̀sá ti jẹ́ nítorí ọ̀sá ti léwọ̀ oṣù nìkúrú ń bẹ̀. wọ́n ní gẹ́gẹ́ bí èpẹ̀ bí eérú àti iyọ̀ a lè lo gbogbo ẹ̀ èpẹ̀ a lè lo láti fi gbé àwọ̀ láti fi gbé àwọ̀ eérú a lè lo láti fi gbé àwọ̀ iyọ̀ a lè lo láti fi gbé àwọ̀. eléyìí jẹ́ àwọn nǹkan tó máa mú wa nípa àwọ̀ ń bì. lóde tẹ bá béèrè láti mú ọ̀rọ̀ àwọ̀ wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa abọ́ lọ́fà tí wọ́n ti mú àwọ̀ wá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa abọ́ lóṣù tí wọ́n ti mú báàbò àwọ̀ abọ́ wá torí wọ́n ti sọ̀rọ̀ bó la lè dá mi àlò aláṣẹ yìí ǹjẹ́ tí wọ́n ti mọ tọ́fà tí wọ́n ti mú ọ̀rọ̀ nípa abọ́ wá ajẹ́ ká mọ̀ tí wọ́n ti mú ọ̀rọ̀ nípa àwọ̀ náà wá nítorí pé a lè dá mi àlò aláṣẹ àwọ̀ tá a ta yàn èyí tá a kàn ní ìdí lára wọn ni kó jẹ́ pé a ti sáàyàn rẹ̀ tá a bá wa ti sáàyàn awọ tá a dá mi sínú awọ gbogbo ìyówó ọba sọmi tá a dà sínú awọ tá a ti sáàyàn yùn àmọ́ wádìí mọ́ àní wádìí mọ́ àmọ́ ti wà láwa lọ ni nítorí pé omi tó yí padà látàrí ibi tá a dà sí tó sì jẹ́ pé ní mímọ́ la dà síbẹ̀ àní bojú wà yí tó ṣẹlẹ̀ sí nítorí pé òun ń pè ní máa ń àṣìnà màá ń àṣìnù omi tó ṣe fáyè ibi tó wà ló yí fa a lè lò fún àlùwàlà a lè lò fún ìwẹ̀ jánábà a sì lè lò fún àti mu a lè lò ìdáná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí lọ́kàn làbá àfi mọ́rọ̀ nípa àwọ̀ wa níbí báyìí wípé a síbẹ̀ kése torí pa àfi kírun kése torí pa a lò lẹ́wù ṣùgbọ́n omi àlùwàlà là ń sọ fún omi ìwẹ̀ là ń sọ dì fún ipò lè dà síbẹ̀ ó sì lè fomi yẹn ṣàlùwàlá ó sì lè fomi yẹn ṣe kínni ó lè fi wẹ̀ jẹ́nà ọlọ́run àkọ́nà wa lọ́wọ́ ti gbàgbọ́ ètò pé nípa ẹ̀sìn wa kọ́nà wa lọ láti máa fi ṣiṣẹ́ kò sí ní ń gbọ́ ní àwíjàre fún wa. أشهد أن لا إله إلا أنت